wọ́n ti fẹ́ ṣí bọ́dà sẹ̀mẹ̀ káwọn oníṣòwò lè máa kó mọ́tò tòkunbọ̀ wọlé àwọn aláṣẹ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti fẹ́ fòǹtẹ̀lù pé kí àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ilẹ̀ wa ṣí bọ́dà sẹ̀mẹ̀ káwọn oníṣòwò tí wọ́n ń ta mọ́tò lè láǹfààní láti máa kó mọ́tò tòkunbọ̀ wọlé lọ́pọ̀ yanturu gẹ́gẹ́ bó ti ṣe wà tẹ́lẹ̀ ọ̀gbẹ́ni ibrahim musa tó jẹ́ ọ̀kan pàtàkì lára ọ̀gá àgbà ní ẹ̀ka iléeṣẹ́ tó ń rí sọ̀rọ̀ ohun ìrìnnà lórílẹ̀-èdè yìí ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ níbi ìpàdé àwọn orílẹ̀-èdè tí wọ́n jọ ń ṣe àjọṣepọ̀ lórí ọ̀rọ̀ ajé tí wọ́n pè ní Economic Community of West African States ECOWAS èyí tó wáyé láàrin àwọn aṣojú orílẹ̀-èdè Nàìjíríà àti tilẹ̀ Benin lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kọkànlélógún oṣù kẹfà ọdún 2023 yìí níbi ìpàdé ọ̀hún ni Ibrahim ti sọ pé àwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti gbọ́ igbe àti ẹ̀bẹ̀ àwọn oníṣòwò gbogbo tí wọ́n ń kó mọ́tò tòkunbọ̀ wọ̀lú tí àwọn sì ti fẹ́ fòǹtẹ̀lù pé kí wọ́n máa kó àwọn mọ́tò ọ̀hún wọlé gẹ́gẹ́ bó ti ṣe wà tẹ́lẹ̀ Ibrahim ní mo rántí dáadáa pé èmi pẹ̀lú mínísítà fún ohun ìrìnnà lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀ la jọ wá síbí lásìkò náà táwọn oníṣòwò mọ́tò Tòkunbọ̀ sì bẹ̀bẹ̀ pé ká jẹ́ káwọn máa kó àwọn mọ́tò Tòkunbọ̀ náà wọlé mínísítà sì ṣèlérí nígbà náà pé òun yóò sa gbogbo ipá òun lórí ọ̀rọ̀ náà ó gbìyànjú láti bá àwọn alákòóso ìjọba àkókò náà sọ̀rọ̀ wọ́n sì ti gbà sí i lẹ́nu báyìí orílẹ̀-èdè nàìjíríà ti fẹ́ gbẹ́sẹ̀ kúrò lórí bí wọ́n ṣe ti bọ́dà sẹ̀mẹ̀ pa pátápátá tẹ́lẹ̀ a máa tó ṣí bọ́dà sẹ̀mẹ̀ báyìí fún lílo àwọn tó ń ṣòwò mọ́tò tòkunbọ̀ lórí ìgbésẹ̀ táwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè nàìjíríà fẹ́ gbé yìí ọ̀kan lára àwọn ọ̀gá àgbà aṣọ́bodè lórílẹ̀-èdè bẹ̀nẹ̀ ọ̀gbẹ́ni dera nnadi ti dúpẹ́ gidi lọ́wọ́ àwọn aláṣẹ ìjọba ilẹ̀ wa ó sọ pé ìpalára ńlá tí bọ́dà sẹ̀mẹ̀ tí wọ́n ti pa òun ṣe fún ọrọ̀ ajé orílẹ̀-èdè wọn látọjọ́ táwọn aláṣẹ nàìjíríà ti gbé ìgbésẹ̀ tí wọ́n gbé náà kọjá àfẹnusọ ó ní iye owó tó ń wọlé sápò ìjọba àwọn ti dínkù gidi gbogbo nǹkan kò sì lọ déédéé mọ́ fáwọn ọmọ orílẹ̀-èdè wọn ọ̀hún ó ní bí wọ́n ti ṣe fẹ́ ṣí bọ́dà náà báyìí yóò mú kí nǹkan padà bọ̀ sípò fáwọn láìpẹ́ jọjọ adéwálé adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online